nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run wà á di ìgbọ́rọ̀ rẹ̀ tí ó fi ń gbọ́rọ̀ wà bá sọ̀rọ̀ àwù ọlọ́run ó di ojú rẹ̀ alẹ́bí yúbsìrù bíi eléyìí tó fi ń ríran wà yá dàhù ọlọ́run ó di ọwọ́ rẹ̀ alẹ́tí yẹ́ptísùbìyà èyí tó fi ń gbà nǹkan mú wà rí jíláwù ọlọ́run bó di ẹsẹ̀ rẹ̀ alẹ́tí yẹ́mṣíbìyà èyí tó fi ń rìn ẹ̀wọ̀n tó máa fẹ́ dì ní ara ẹrú ọlọ́run tó nífẹ̀ẹ́ yóò di ojú ẹ̀ tí fi ríran yóò di ọwọ́ rẹ̀ tí fi ń gbà nǹkan mú yóò di etí ẹ̀ tí fi ń gbọ́rọ̀ yóò di ẹsẹ̀ rẹ̀ tí fi ń rìn so ti wá dọlọ́nu so ti dọlọ́hun àkànlò èdè nìyẹn jẹ́ o àkànlò èdè ni o ìyẹn ni pé ẹni tó bá ti súnmọ́ lọ́hùn pẹ̀lú iṣẹ́ ọ̀ranyàn àti náfìlà tọ́bẹ̀ ẹ̀gẹ́ tọ́lọ́run fi wá nífẹ̀ẹ́ onítọ̀hún ok kò ní láǹfààní àti fi ojú ẹ̀ wo ntọ́lọ́run ní yọnu sí mọ́ kò ní láǹfààní àti fi ọwọ́ rẹ̀ gbá ntọ́lọ́run bò yọnu sí kò ní láǹfààní àti fi etí ẹ̀ gbọ́ ìgbọ́kúgbọ́ kò sì ní láǹfààní àti fi ẹsẹ̀ rìn lọ sí ààyè burúkú mọ́. yọọ máa sọ oríkèéríkèé ara rẹ ọlọ́run ti fún oríkèéríkèé ara rẹ ní security yóò ti fún ní ààbò ẹ ní bá níbi tí ó ti máa wo ìrankíran yá àjókòó ti tẹlifíṣàn yóò máa wòra nù ọlọ́wọ́ kò yọ ńbẹ yá àjókòó sí ti ìdí rédíò àmọ́ yọọ máa gbọ́ báàrí náà etí rẹ̀ kà fi gbọ́ mọ́. kò sì ní fi ọwọ́ rẹ̀ gbóbìn olóbìn mú kò ní fi dára ànú wò kò sì ní fẹsẹ̀ rìn lọ sí òtẹ́ẹ̀lì ká rìn lọ sí ilé ilé àlè àbílẹ̀ sinimá àbílẹ̀ báà títí tí ó fi já sí pé ẹ̀ṣẹ̀ tí ó kù tí ọmọ dá fẹ́ẹ́rẹ́fẹ́ ni torí pójú rẹ̀ ọlọ́run ti dáàbò bò ọwọ́ rẹ̀ ọlọ́run ti dáàbò bò etí ẹ̀ ọlọ́run ti dáàbò bò ẹsẹ̀ rẹ̀ ọlọ́run ti dáàbò bò tá a bá ti yọ̀ ǹgbà bá ti ń ṣe ọ̀ràn yẹn ọlọ́run tó sì mójútó àwọn náfìlà ànábì ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já pé ojú rẹ̀ yọ láàbò ọwọ́ rẹ̀ yọ láàbò ẹsẹ̀ rẹ̀ yọ láàbò etí rẹ̀ yọ láàbò nínú oore tí ó bẹ fún wòlíì ọlọ́run nínú oore tí ó tún wá máa bẹ fún rẹ o wàyí sàálà ní làòtìyànà wàyí sàálà ní tí ẹrú náà tó ti di alásùnmọ́ ọlọ́run wòlíì ọlọ́run tó bá tọrọ nǹkan lọ́dọ̀ èmi ọlọ́run dájúdájú mo máa fún un wàláhìn ìstàdánì tó bá sì wá mi ní ààbò. la òhun ìdáná dájúdájú mo máa sọ ọ tọ́ba tọrọ nǹkan lọ́dọ̀ mi ń fún tọ́ba wà mí ní ààbò ń dáàbò bò ó túmọ̀ sí wípé ẹ bá ti jẹ́ alásùnmọ́ ọlọ́run àdúrà rẹ̀ ó máa gbà àdúrà rẹ̀ ó máa ṣe tọ́lọ̀ ó ṣe fún ẹ bá jẹ́ waliyullah wàmẹ́ tààrọ̀ dádìtù à ń ṣe ànàfà ìlú ọlọ́run ní èmi ọlọ́run èmi èé sì kó ṣúṣú nípa nǹkan kankan tí mo bá fẹ́ ṣe kí n fẹ́ ṣe nǹkan kí n wá máa slow díẹ̀díẹ̀ èmi ọlọ́run ọba kì í ṣe bẹ́ẹ̀ tàrọ́dù di anafsili mu'min ní ìkóṣuṣu eléyìí tí mo máa kóṣuṣu tí mo máa tẹ slow díẹ̀ láti gba ẹ̀mí onígbàgbọ́ òdodo tọ́lá bá fẹ́ ṣe nǹkan ọlọ́run ó ṣe é gàràgà lọ àmọ́ tọ́lá bá fẹ́ gba ẹ̀mí onígbàgbọ́ òdodo ọlọ́run máa ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. kí ló fà á limauta ẹrú mi korira iku wa ana nà akirahu èmi náà sì kórìíra kí n fìnira kan ẹrú tó túmọ̀ sí pé tí kì í bá já sí pé ọ̀rọ̀ ọkú ti di hatiman ó ti di inevitable occurrence lórí ẹ̀dá ni. ọlọ́run ọba gbé ikú fo àwọn aolìyáwó rẹ̀ torí pé ikú pásẹ́jì kan ni tó ga sí pé ẹ̀mí ò rí ohun tí ẹ̀mí kọ̀ ń bẹ̀ ọlọ́run ọba sì ti wá nífẹ̀ẹ́ rúsìn débi pé kò fẹ́ kó rí bànújẹ́ mọ́ la khawfun alayhim wala hum yazanun ọlọ́run fẹ́ kó rí bànújẹ́ mọ́ ló fi já sí pé tó fẹ́ kú dípò kọ́lọ̀ wọn pa lẹ́ẹ̀kan náà tí wọ́n kàn sọ pé àfàlàgbáyà mọ̀ ti ọmọ ti ọmọ ti kú àfàlàgbájọ wà lórí ìdùbúlẹ̀ àìsàn díẹ̀ ọlọ́run lọ́ra láti gbẹ ẹ̀mí ẹ̀ ni ni ó fi kọ́kọ́ ṣàìsàn díẹ̀ làìsàn díẹ̀ fi máa kángun àwọn ẹni ọlọ́run wọn fẹ́ kú láyé wọn ì kàn kú haúlẹ̀ kan náà kí wọ́n kàn kú haúlẹ̀ kan náà kọ̀kọ́ mọ́ọ̀nù nínú pa àwọn haúlẹ̀ yà ọ̀la bí kò ṣe pé wọ́n kọ́kọ́ wà lórí ìdùbúlẹ̀ àìsàn fún bí ọgọ́ mélòó kan torí pé ọlọ́run tó fẹ́ gbẹ̀mí wọn ó ń sọ ó ń sọ kí mo fẹ́ pè náà bí ìgbà tí yàn fẹ́ bí ìgbà tí dókítà tó fẹ́ gún yàn lábẹ́rẹ́ ni tó wá pẹ́ lórí ẹ̀ tí yóò fẹ́ kó dún yàn dandan sì ni kó gún yàn lábẹ́rẹ́ o dandan lọ́run ti kọ ikú kò sì fẹ́ kí mùsùlùmí orí ntẹ́mi rẹ̀ kọ̀ ńgbà tó ti nífẹ̀ẹ́ wọ stéèjì pé ojú rẹ̀ kò fi wòwò kú wù mọ́ etí ẹ̀ kò fi gbọ́ àìdá mọ́ ẹsẹ̀ rẹ̀ kò fi rìn lọ sí ìyàwó mọ́ ọwọ́ rẹ̀ náà ó dáàbò bo ọwọ́ rẹ̀ náà tọ́lá bá fẹ́ wá gbẹ̀mí rẹ̀ ọlọ́run á ṣe ní slow motion fún un tó fi sọ pé wà má tàràdàtù à ń ṣe in ànàfà èlùwù tàrọ́dùdí anafsi omen èmi ọlọ́run èmi ẹ̀ ṣe nǹkan kí n máa tí mo máa ṣe tí n bá fẹ́ gba ẹ̀mí onígbàgbọ́ òdodo onígbàgbọ́ òdodo ìyá kíra òlè má wùtá ó kórìíra ikú kò sẹ́ni tí wọ́n fẹ́ kú nù wa bá a ṣe nífẹ̀ẹ́ ọlọ́run tó kò sẹ́ni tó fẹ́ wàhánà èmi ọlọ́run náà sì wá kórìíra kí n fi ìnira kú kan ẹrú sí mi. nínú àdíìsì yìí àdíìsì jẹ́ àmọ̀ wípé ẹni tá a pè wòlíì ọlọ́run yóò máa ṣe ọ̀ràn yẹn ọlọ́run ẹni tá a pè wòlíì ọlọ́run yóò máa ṣe náfìlà Ànábì sallallahu alaihi wasallam ìgbà náà ló tó wá di wòlíì ọlọ́run ó wá ní yéé máa di wòlíì ọlọ́run sí lọ níwọ̀n gbà tí wọn náà bá ti yé ṣe àwọn nǹkan méjèèjì tó sọ ọ́ di wòlíì ọlọ́run tó o ti yé ṣe títí tó fi kú òláyé. àdéhìsì mi ìtúrẹ́ o mo ti fò sí page four ní page three ìwé ọwọ́ rẹ àwọn àlàyé ọ̀rọ̀ kọ̀ọ̀kan ni wọ́n tú síbẹ̀ eléyìí tí mo ti tú ní Yorùbá ní page four anna umar abunulekatab رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النبي sọ إن من عباد الله لأناسا ما هم بالأنبياء ما هم بأنبياء ولا شهداء يكبتهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى ẹ tó máa gbọ́ ìròyìn àwọn wòlíì ọlọ́run nínú àdíìsì mìíràn. ana umar abunul khatob umar ọmọ khatob ó sọ pé anabi sọ pé inna mina ibadillahi la unasan dájúdájú àwọn èèyàn kan wà nínú àwọn ẹrúsìn ọlọ́run ma hum bi anbiya wọn yìí sànàbí ọlọ́run wala shuhada bẹ́ẹ̀ sì ni wọn ò kú sójú ogun ẹ̀sìn wọn kì í ṣànẹ́bí ọlọ́run wọn ò kú sí ojú ogun ẹ̀sìn ìyẹ̀gbìbìtù wùm àlè àǹbìyà wàṣùwàdà yàwó mọ̀lẹ́kìyàmà tí àwọn ànẹ́bí ọlọ́run àti àwọn tó kú ikú ojú ogun ẹ̀sìn wọn ó sì máa jẹ̀rán kàn wọn wọn máa jẹ̀rán kàn káwọn náà ó dàbí wọn ní ọjọ́ àlèkìyàmà wọn ìsànẹ́bí ọlọ́run wọn ò sì kú sójú ogun ẹ̀sìn tòun ti bẹ́ẹ̀ náà ńṣe ni àwọn ànábì ọlọ́run àtàwọn tó kúkú ogún ẹ̀sìn wọ́n mọ jẹ̀rán kan pé ọlọ́run kó sì jà sí náà wà mẹ́ńtọ́ máa ṣerú ọ lábàáyé fún lónìí bìmọ̀ká ni ta'ala nípasẹ̀ ipò tí wọ́n wà lọ́dọ̀ ọlọ́run o ní ọjọ́ àlìkìyàmà kọlu ya Rasulullah àwọn sọ̀hábà ní òdìṣẹ́ ọlọ́run tòkùbírù náà tòkùbírù náà sọ fún wa ta ni wọ́n ta ni wọ́n ọlọ́run ló gbé kànábì ò sọ irú àwọn bẹ́ẹ̀ àwọn sufi ọba níṣẹ́ ò ti dá ní ni wọn ọba ní búlálà ni torí irú ọ̀rọ̀ táwọn máa ságọ sí ẹ̀yìn ẹ̀ ní amánàbì sọ irú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn tí wọn ẹ̀ sànàbí ọlọ́run wọn ẹ̀ sì ìṣẹ́ntó kúkú sójú ogun ẹ̀sìn àmọ́ tó ń ti bẹ́ẹ̀ tó bá dọjú àlè kìyàmọ́ àwọn ànábì ọlọ́run gan ọmọ jẹ̀rán kan pé irú ọlá tọ́lọ́ ń dáwọn èèyàn wọ̀nyí kọ́lọ́ ń sì fún àwọn náà. ànábì ní hum kaumun àwọn èèyàn kan ní o máa wò bóyá wọ́n dàkọ̀ rẹ́ ń bẹ́ o hum kaumun àwọn èèyàn kan ní o tahabu bi ruhillah wọ́n nífẹ̀ẹ́ ara wọn torí ọlọ́run àwọn èèyàn kan ní o tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn bi ruhillah nítorí ẹ̀mí tọlọ́run tó rí lára ọmọ ìyá rẹ̀ ó rí ẹ̀sìn ọlọ́run lára rẹ̀ ó sì di olólùfẹ́ rẹ̀ aláàgbẹ̀rì àríhámi bẹ̀yìnáhùn wọn ò sì jọ tán wọn ò jọ bí wọn papọ̀ wọn ò sínú mọ̀lẹ́bí kan náà ẹ̀sìn lórí lára ẹ̀ ẹ̀sìn ọlọ́run lórí lára ẹ̀ tó fi nífẹ̀ẹ́ rẹ̀ àbí bí ìgbà nífẹ̀ẹ́ ẹ̀gbẹ́ ẹ̀ tàbábùrú ẹ̀ tàbí bàbá ẹ̀ tàbí yẹ ẹ̀. wàlá àmúwáàlìn yàtà àtọ́wọ́nàhà wọn ò sì nífẹ̀ẹ́ ara wọn nítorí owó tí wọ́n ń fúnra wọn. ẹbí ò so wọ́n pọ̀ owó ò so wọ́n pọ̀ kí ló so wọ́n pọ̀ ẹ̀sìn ọlọ́run nìkan ìwọ tó bá gá sí pé onífẹ̀ẹ́ nìkan onífìyà àwọn èèyàn kan nítorí ẹ̀sìn ọlọ́run nìkan tí kìí ṣe nítorí pé ẹbí nìyí tí kìí ṣe nítorí pé owó kan bẹ lọ́wọ́ rẹ̀ ló fi nífẹ̀ẹ́ rẹ̀ àwọn èèyàn wọn àwọn èèyàn wọn nìyẹn o fáwa ànábì ni mo fọlọ́n búra iná wujuhahum ojú wọn lọ́jọ́ àlèkìyàmọ̀ ìmọ́lẹ̀ ni wà iná hum àlànúrìn. wọ́n tún wá dúró sórí ìmọ́lẹ̀ ibi tán bá tún wà báyìí ìmọ́lẹ̀ ó dàtàn síbẹ̀ láyà kọfúnà ìdá kọfà nọ́ọ̀sì àwọn ò ní páyà nígbà táwọn èèyàn bá wà nù páyà lọ́jọ́ àlèkìyàmọ̀ àwọn ò ní páyà nígbà tí àwọn èèyàn bá páyà ní ọjọ́ àlèkìyàmọ̀ wàlá yahzanun ìdá hazina nọ́ọ̀sì àní wọn ò ní banú jẹ́ nígbà táwọn èèyàn bá ń banújẹ́ àwọn olólùfẹ́ nítorí tọlọ́hùn àwọn olólùfẹ́ nítorí tọlọ́hùn wàkọ́ra hábì ilẹ̀ àyà ànábì wa kà á yà yìí láti jẹ́rìí sí ọ̀rọ̀ náà pé àlà inna awliya Allah la khawfun alayhim wala hum yazanun ẹ gbọ́ dájúdájú àwọn wòlíì ọlọ́run kò sí ìpayà fún wọn wọn ò sì ní ìbànújẹ́ ó túmọ̀ sí pé ẹni tá a tún lè pè ní wòlíì ọlọ́run lẹni tó nífẹ̀ẹ́ wòlíì míì wòlíì tó nífẹ̀ẹ́ wòlíì míì torí ìtọ́lọ́hún tí kìí ṣe nítorí alájọbí tí kìí ṣe nítorí ọ̀rọ̀ owó tí kìí ṣe nítorí ọ̀rọ̀ dúkìá tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn basically as a result of religion rọwáhu Abu Dawud wọtàkìkù alibani alibani ńgbà tí ó ṣe tàkìkù ọ̀rọ̀ náà ó ní sọhíhun àdìsí ní kíni o ó ní àlàáfíà sẹmọ fàdìsí ó tún wà in line pẹ̀lú àdìsí sàbọ àtún àwọn méje kan bẹ tí Ọlọ́run ọba ó ṣìgìbò tí ó fi òjì bò wọ́n tóòrùn ọjọ́ àlìkàmọ́ ò ní pa wọ́n ní ọjọ́ tí ò ní sí ìbòjì kan àfi ìbòjì ọlọ́run nínú wọn rọ̀jùláni tàhábà fìláì ìṣítàmà àléyí wàtàfàràkọ àléyí ẹ̀yàn méjì kan tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn torí ìtọ́lọ́hùn ìṣítàmà àléyí wọ́n ń bẹ láyé trout lórí ìtọ́lọ́hùn wàtàfàràkọ àléyí wọ́n kálukú wọ́n sì kú sórí ìfẹ́ wọn wọ́n ń bẹ láyé nùsẹ̀mí wọn lórí ìfẹ́ torí tọ́lọ́hùn wọ́n sì wọ́n sì kú sórí ìfẹ́ náà tó bá dọjọ́ àlèkìyàmọ̀ oòrùn ò ní pa wọ́n. àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló wà nínú àdìsí òjíṣẹ́ ọlọ́run nípa ẹni tá a lè pè ní wòlíì ọlọ́run kò wá sí kankan bẹ̀ tó ní wòlíì ọlọ́run ló mọ̀ bá sọ̀rọ̀ àti ìrìn àyà kan tàbí àdìsí kankan tó ní ẹ bá ti jẹ́ wòlíì ọlọ́run ọlọ́run mọ̀ bá sọ̀rọ̀ gbogbo ń tá a rí kà tó jẹ mọ́ wòlíì ọlọ́run láti kó bọ́ọ̀tà yìí tá a sì ni wọ́n pè ní wòlíì ọlọ́run it must be a pious muslim mùsùlùmí tí ń bẹ̀rù ọlọ́run ni wòlíì ọlọ́run lẹ́bùtọ́ wàá wà lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí wòlíì ó dìpẹ́ lórí bó o ṣe ń ṣe náfìlà sí lẹ́bù tí wàá wà nípò wọ̀lí ìwé lọ́dọ̀ ọlọ́run ó dúró sórí kíni bó o ṣe ń ṣe náfìlà sí. ní báyìí tá a ti mọ wòlíì ọlọ́run ìjà rẹ nìkan níbí tí kìí ṣe wòlíì ọlọ́run kó nawọ́ ọba tí ìdí wòlí ọlọ́run nawọ pé ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan o ò lérò pé o ti di wòlí ọlọ́run o iye òǹkà mùsùlùmí tí ń bẹ̀rù ọlọ́run ni iye òǹkà wòlíì ọlọ́run. má pe àáfàá yín nìkan ní wòlíì ọlọ́run kán wá bi ọ́ léèrè pé ta ni wọ́n ṣe kọ́ wá sọ pé ètí ìdí wòlíì ọlọ́run a jẹ́ pé wòlíì èṣù ni ọ́nù. àti pé inú agbo tí wọ́n ti máa dá àáfàá àwọn nìkan pè wòlíì ọlọ́run kò wulẹ̀ sẹ́ni kankan bẹ́ẹ̀ tó jẹ́ wòlíì ọlọ́run nítorí pé bírú aago wòlíì náà wò bírú aago àwọn ní sufi bírú aago àwọn ní búlálà bákan náà ẹnìkan lè máa múra bíi wèrè wọ́n ń ní wòlíì ọlọ́run ẹ̀ wọ́n rú búlálà bọ́ọ̀ bá tiẹ̀ rí búlálà ó sáṣe ń rí àwọn ọmọ ẹ̀ ní ìsìn tí wọ́n ń wọ aṣọ bíi aṣọ mẹ́rin sọ́rùn tí wọ́n kó tẹ̀sùn gbà bíi ogún sọ́rùn tí wọ́n ń gẹ fìlà tó ga fíofío tó tún gbé láńtà lọ́wọ́ lọ́sàn ó sì lórí lórí Facebook wá ti rí i ṣé definition wòlíì ọlọ́run àbí definition wèrè ṣé definition wòlíì ọlọ́run ni kíyàn mọ́ wọ kálúwà sójẹ yọnu àdìsí báyìí ṣé definition wòlíì ọlọ́run ni kíyàn mọ́ ṣe wíìrìdì kọ́ mọ́ ṣe wàsífà kọ́ mọ́ ṣe kùbùrọ̀ tàwọn oníṣúfí sóríkì wòlíì ọlọ́run ṣé oríkì wòlíì ọlọ́run ni kíyàn mọ́ ní lórúkọ Jésù kọ́ lóun ṣiṣẹ́ ìyanu sóríkì wòlíì ọlọ́run oríkì wòlíì ọlọ́run ni al alimumin ataki onígbàgbọ́ òdodo tí orígun ìgbàgbọ́ rẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tí nǹkan kan rọ́ọ̀lù tí nǹkan kan rọ́ọ̀lù in other words a lè sọ pé tán bá ní kí ló kọ míì tá a tún lè pe mùsùlùmí tí ń bẹ̀rù ọlọ́run wòlíì ni orúkọ míì àjẹsí pé every muslim tó ní islam lọ́wọ́ tí islam rò tí ìbàjẹ́ is wòlíì is waliyulai kì í wá ṣe nǹkan tí ìyá máa dúró títí sẹ́mọ̀ ní ẹ̀yìn èèyàn wòlíì ọlọ́ọ̀ni mi o.